ọpẹ́ ló yẹ àwa láyé àwa láyé ọpẹ́ ní gbogbo ọ̀nà ẹ ṣé. wọ̀lú àmọ́pẹ́ wá. níyì tó ní gbogbo ayé ìwọ tí o gbé ògo rẹ ka orí àwọn ọ̀run láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti ọmọ mú ni ìwọ ti ṣe ìlànà agbára nítorí àwọn ọ̀tá rẹ nítorí kí ìwọ kí o lè mú ọ̀tá olùgbèsàn ìdákẹ́jẹ́ nígbà tí mo rọ ọrùn rẹ iṣẹ́ ìka rẹ òṣùpá àti ìràwọ̀ tí ìwọ ṣe ìlànà sílẹ̀ kí ni ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀ àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ wò kí ni èmi àti rẹ tí olúwa fi ń ṣe ìrántí wa tí ó ń bẹ̀ wá wò ní ojoojúmọ́ orí ọ̀fẹ́ àti àánú òun ni a rí gbà nítorí ìdí èyí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ẹ jẹ́ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ ìwà láyé ẹ jẹ́ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ ìwà láàyè a ò sí láyé nìkan a wà láyé a wà láàyè wa olúwa dúró tì wá olúwa pa wá mọ́ ó mú oṣù kan thirty one days kọjá nínú oṣù January ikú òjì wa pa àrùn òsàn wa lọ́jọ́ ẹ jẹ́ ká gbóhùn ọpẹ́ sókè ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ẹ jẹ́ ká ronú jinlẹ̀ ní gbogbo ọ̀nà tí ọlọ́run fi kọjú sí ọ ṣe lóore ṣebí ohun tí a rí là ń dúpẹ́ fún ọ̀gọ̀rọ̀ ewu ni ọlọ́run gbé fò wá ọ̀gọ̀rọ̀ ewu ló kọjá tí a kò tí a kò mọ̀ ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ọ́re ká dúpẹ́ jíjẹ ká dúpẹ́ mímu ká dúpẹ́ nítorí pé a ò sí nípò ẹni tí wọ́n ń fi ẹgba fún lóúnjẹ a ò sí ní ilé ìwòsàn a ò sí ní ìtìmọ́lé a ò sí ní ipò rọ́jú jẹ mu a ò sí ní ipò tó ń káwọ́ lé wa léjìká pẹ́pẹ̀lẹ́ àní rírú ẹ̀ mọ́ ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pàápàá fún àṣeyọrí èyí tí a tún ṣe ní ọjọ́ àná ní ètò márosẹ̀ nítorí pé Olúwa kọjú sí wa ó ṣe wá lóore pẹ̀lú ọwọ́ agbára ẹ jẹ́ ká dúpẹ́ ní gbogbo ọ̀nà pátá gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ọ́re ẹ jẹ́ ká forí ọlọ́run wọn nínú ayé wa nítorí pé láìsí ọlọ́run kò sí àwa láìsí ọlọ́run kò sí ohun tí ẹ̀mí àti ìrẹ́ lè ṣe kí ni ènìyàn tí ọlọ́run fi ń bẹ̀ wò kí ni èmi àti ìrẹ́ tí ọlọ́run fi ń bẹ̀ wá wò ní orí òkè àdúrà yìí àánú la rí gbà orí ọ̀fẹ́ la rí gbà ẹ jẹ́ ká dúpẹ́ ní oṣù kejì ní two thousand and nineteen a ò dààmú wàhálà ayé olúwa ò jẹ́ kó borí ọkọ wa ogun ọ̀tá olúwa ò jẹ́ borí wa ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ ọlọ́run iṣẹ́ wa ò dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ ká dúpẹ́ àwọn obìnrin lórí. fi ògo fún ọlọ́run òtútù mú ọ̀rọ̀ òjò gbòdì lára wa ọ̀gọ̀rọ̀ ẹ̀mí ló ti sọnù nítorí winter storm ní two thousand and nineteen olúwa ò jẹ́ ká nípìn nínú rẹ̀ ẹ jẹ́ ká dúpẹ́ ní orí àwọn arúgbó wa ọlọ́run ò jẹ́ kó di bùkátà fún wa àrùn ogun gbé wọn síbí gbé wọn sọ̀hún ogun ọsibítù ká máa pààrà kiri ọlọ́run wà pẹ̀lú wọn ẹ jẹ́ ká dúpẹ́ ní orí ìdílé àwọn bàbá wa. àjọ ni wọ́n ń gbé ṣe wọn gbúrò òkèlè sọkún lórí àwẹ̀ tí ọlọ́run kọ́ wọn lọ́wọ́ gan olúwa ò jẹ́ dààmú ẹ ká dúpẹ́ ẹ ká dúpẹ́ fún ọlọ́run tó ń tì wọ́n lẹ́yìn tó fún wọn ní agbára àti àwọn àtìlé wọn ẹ ká dúpẹ́ ní ọwọ́ ọlọ́run lórí ẹbí dágundúró kankan wọ́n wà níbí wọ́n wà ní òkèèrè ẹnikẹ́ni tó ń jẹ orúkọ mọ́ wa nítorí pé olú òde agbúrò ìbànújẹ́ ọlọ́run ẹgbẹ́ yín ga ní òwúrọ̀ yìí àmọ́ ọlọ́ọ̀rẹ́ o àmọ́ rírì apá ńlá tó ń jagun ayé wa ọba tó ń jẹ́ èmi ni aṣáájú àti akẹ́yìn ohun gbogbo a dá gbogbo ògo padà fún ọ nítorí pé o arí Sunday kìíní nínú oṣù kejì ní ayọ̀ àti àlàáfíà a nítorí pé èrò rẹ sí wa èrò rere ni bàbá gbọ́ ọpẹ́ àti wa ọlọ́run gba ìgbogbo ọpẹ́ wa ẹnu ọpẹ́ wa má jẹ́ ó kan ohun ọpẹ́ òyìn má jẹ́ ó dàsẹ̀ lẹ́nu wa lórí òkè yìí orí ọ̀fẹ́ láti máa dúpẹ́ títí ọlọ́run jọ̀ọ́ fún wa ní orúkọ Jésù Kristi olúwa wa ẹ jẹ́ ká tẹrí ọkàn wa bá ìpè bàbá mo dé bíbélì ní gbogbo ènìyàn ló sáà ti ṣe tí wọ́n sì ti kùnà ògùn ọlọ́run ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ lérò ní ìṣe ọlọ́run jọ dáríjì mi ẹ jẹ́ ká bẹ̀bẹ̀ fún àánú torí pé ìpéjọpọ̀ wa ní òwúrọ̀ yìí ọlọ́run la wá bá ojú ẹlẹ́ṣẹ̀ kò sì lè rí ògo rẹ̀ ṣùgbọ́n lónìí àwa fẹ́ rí ògo ọlọ́run nítorí náà jẹ́ ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bíbélì ní gbogbo àìṣòdodo òun ni ẹ̀ṣẹ̀ ẹ ká tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ ká nawọ́ sí àgbélébù kí olúwa kó jọ nínú àánú rẹ̀ kó ro ti kú jésù ẹ̀jẹ̀ rẹ̀ tó ń fọhùn àánú kó fọhùn àánú sínú ayé mi àti rẹ lónìí ká má wà lásán àánú tó ń ṣògo lórí ìdájọ́ nítorí ẹ̀jẹ̀ jésù olúwa kó fi dáríjì wá ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ ká sọ fún ọlọ́run ọlọ́run ti wà níbí kí àwa gan tó dé ẹ̀mí mímọ́ kó wá gba àkóso ẹ ká gbóhùn àdúrà sókè ẹ̀mí mímọ́ wá rìn láàrin wa ẹ jẹ́ ká sọ fún ọlọ́run gbogbo agbára kágbára tí a wá nínú kristi tí a kò rí wọ́n máa wọnú ìdè lọ lórúkọ Jésù gbogbo àwọn ẹ̀mí olùfisùn ẹ̀mí olùfidàn kí wọ́n máa wọnú ìdè lọ ẹ̀mí mímọ́ kó jọba nínú ìjọsìn wa lónìí nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a gbọ́ nínú àdúrà nínú ìdáwó nínú ìfilọ̀ nínú ohun gbogbo tá a ṣe lórí òkè àdúrà yìí Ọlọ́run kó wa jọba nínú ìsìn ọjọ́ ìrẹ̀mọ́kùnrin láàrin wa gẹ́gẹ́ bí olùtùnú gẹ́gẹ́ bí olùkọ́ni gẹ́gẹ́ bí ẹni tó máa ẹ ẹ olùwòsàn olùràpadà olùdáǹdè olùpèsè nítorí pé ìdúró wa ọ̀kan níwájú Ọlọ́run ṣùgbọ́n ìbéèrè olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìpè rẹ̀ la gbọ́ ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wọlé lórí ó ní òun ó fún ọkọ wa ní ìsinmi ó ní àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ ìsinmi ayọ̀ Olúwa kó fi fún ọkọ ẹnikẹ́ni tó wá ní orí òkè àdúrà yìí pẹ̀lú ìpòrúru ọkàn pẹ̀lú hílàhílo kí wọ́n lọ pẹ̀lú ìbàlẹ̀ ọkàn ẹ jẹ́ ká sọ ẹ̀mí mímọ́ rìn láàrin wa ẹ̀mí wọn wá gba àkóso ọlọ́run jọba lónìí fi ara rẹ hàn bí olùwòsàn fi ara rẹ hàn fún bí olùdáǹdè ìdè kò já lónìí ìdè kò tú ìtúsílẹ̀ ológo kó jẹ́ tiwa ẹ jẹ́ ká sọ fún ọlọ́run kí olúwa kó gba àkóso iṣẹ́ ìsìn lónìí àwọn bàbá wa àwọn màmá wa nínú olúwa tí ọlọ́run kò ní ṣọlá ìlò ní orí òkè àdúrà yìí ìfàmì òórẹ́ tó tayọ iṣẹ́ ìránṣẹ́ kí olúwa kó tulé wọn lórí kí wọ́n gba agbára ọ̀tun gbogbo wa náà sọ fún ọlọ́run gbogbo ire ìbùkún tó ti pèsè fún wa ní ìgbìnlẹ́gbìnrin lónìí kí olúwa kó jọ kó jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ nínú oṣù yìí kí olúwa fún wa ní ìtẹ̀síwájú rere kí olúwa kó fún wa ní ìtẹ̀síwájú rere ó sọ bíbélì sọ nínú samonotri oh ó ní ó fi ọ̀nà rẹ̀ hàn fún mọ́sẹ̀ iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ fún ọmọ ìsírẹ́lì ẹ jẹ́ ká sọ fún ọlọ́run áfídìmọ̀nà ní ọlọ́run nínú oṣù february ọlọ́run fọ̀nà hàn mí ọlọ́run fọ̀nà hàn mí ọ̀nà hàn mí nítorí pé mo fẹ́ mọ ọ̀nà ìwọ ni ọ̀nà òtítọ́ àti ìyè olúwa fi ọ̀nà hàn mí kí èmi kí ó lè rìn ní ipa tìrẹ kí èmi kí ó lè tẹ̀sípa ọ̀nà rẹ nítorí pé ọ̀nà rẹ òdodo ni ní orúkọ jésù ẹ jẹ́ ká sọ fún ọlọ́run lónìí bàbá ọ̀nà hàn mí kí n lè tàtẹ̀síwájú ayọ̀ nínú oṣù february kí n lè lu àlùyọ nínú ẹ̀mí nínú ara kí n tẹ̀síwájú ẹ jẹ́ ká gbàdúrà fún àwọn ọmọ wa ẹ̀mí ọgbọ́n àti òye ìtọ́ wa pàápàá kó má ṣe yẹ̀ olúwa kó mú wa dúró dé òpin ìtọ́jú nìyẹn kí olúwa kó mú wa dúró dé òpin kó mi ohunkóhun tó wù ká máa là kọjá ẹ̀mí mímọ́ kó mú wa dúró dé òpin ṣùgbọ́n agbára ká fi tẹ̀síwájú nínú ìfẹ́ ọlọ́run nínú ayé ẹnìkankan wa kí olúwa inú àánú rẹ̀ kó gbé wọ̀ wá ọlọ́run kó rò wá ní agbára bàbá òkò ni fún orúkọ rẹ ní orúkọ jésù kristi olúwa wa bàbá wa àti ọlọ́run wa agbèyìn ga àṣeyìn lọ́ba fún orí ọ̀fẹ́ tẹ́ fún wa láti mọ ojúbọ rẹ orí ọ̀fẹ́ tẹ́ fún wa láti gbọ́ ohùn rẹ ó ní èmi mọ àwọn àgùntàn mi àwọn àgùntàn mi sì mọ̀ mí nítorí pé o ṣe wá ní àgùntàn rẹ a ò lọ́lé ẹlẹ́bọ a ò lọ́lé oníṣègùn ọ̀dọ̀ rẹ la wá tàbí rí ìsinmi ọlọ́run gba ọpẹ́ wa adúpẹ́ ìdásí àti ààbò ìpamọ́ àti ojúrere rẹ ọlọ́run gba yín wa adúpẹ́ iṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu èyí tí ẹ ń ṣe ní orí òkè àdúrà yìí adúpẹ́ ọ̀rọ̀ ìyè ọ̀rọ̀ ìtùnú èyí tí à ń gbọ́ ní ìgbà gbogbo adúpẹ́ olúwa nítorí pé bẹ́rù bá mọ onúrò àmọ́pẹ́ dá nítorí pé àwa lẹni tẹ́ ẹ kọjú sí tẹ́ ẹ ṣe lóore ọlọ́run gbọ́ ọpẹ́ wa ọlọ́run gba yín wa a mú ẹbọ ọpẹ́ wa fún Sunday kìíní ní nínú oṣù february ọpẹ́ wa jẹ́ kó la ọ̀run já a fi àdàgbà ìtọ́tì ònílé ọlọ́wọ́ ìwọ ni balógun wa ọlọ́run máa bá wa lọ ẹ̀mí mọ́ wá gba àkóso gbogbo àwọn ọmọ rẹ tó ṣì ń bọ̀ lọ́nà lórúkọ jésù bàbá mú wọn débíláyọ̀ àti àlàáfíà bàbá tún fi ohun gbogbo tá ó ṣe ní ọ̀sán àti nírọ̀lẹ́